قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم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 àti ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọrọ̀ fún wa ní àǹfààní àti ìtúpadà àkójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tafsiri alkurani alakwani littafin musulat al'araf ayat wa kafa wa rawa ta ni kullum harama zinatul bayi التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك الرسول الآية قوم يعلمون الله تبارك وتعالى nígbà tí ọlọ́run bá ti sọ fún wa nínú ààyè àkàlà ó pé wọ́n kò lówó ṣe wọ́n wá láti sí fún ìyẹn àwọn aláàbò tó ṣùgbọ́n ẹ má kọjá ẹnu àlà torí pé ọlọ́ọ̀gbọ̀n ọba adébíkọ́lá nífẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n ń kọjá ẹnu àlà níbi ìdábẹ̀ lásìkò tí wọ́n ń nápa àti tí wọ́n jẹ́ tí wọ́n ya àpá. ọlọ́ọ̀gbọ̀n ọba adébíkọ́lá sọ wá ní ìṣúra ìwé ìwọ ààrẹ tó máa ń káwọn àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ sọ fún àwọn ọ̀sẹ̀bọ àwọn tó jẹ́ pé àwọn tí àwọn bàbá ńlá wọn tí wọ́n ṣe léèwọ̀ ní wọn lórí ìní wọn kà fún èèwọ̀ bí ẹ tó jẹ́ pé àdádálẹ̀ àwọn bàbá ńlá wọn ni àwọn olùmọ́ni ọlọ́ọ̀rọ̀ wà ní ìjọ lálẹ́ ààrẹ ní kọ́dàpọ̀ wà mọ́ lérò pé òun ṣe léèwọ̀ nítorí mọ́ òun lè bá wá ìsúnmọ́ ọlọ́ọ̀ fún òun lè bá àjẹ́ tó súnmọ́ lọ́ọ̀ látara pé òun ṣe rò pé ìgbàgbọ́ òun ló débẹ̀ ọwọ́ ṣe léèwọ̀ yálà ó ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ni àbúṣe léèwọ̀ lórí ẹlòmíràn ara ìfèsì pàápàá jùlọ nínú ìtọ́lọ́wọ́ bá ṣe ní ohun ìgbàlù ohun ìgbéra tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó fi sẹ̀mí tí sẹ̀mí ìlú ó fi rọrùn tí ó fi wúwo lórí ìwẹ̀. torí pé ẹ̀dá wáyé wá sí lọ kò túmọ̀ sí pé ó kó bá àlàáfíà ara rẹ̀ kọ́mọ jẹ kọ́mọ mú kọ́mọ nà kọ́mọ lò. báyìí anẹ́sọ̀lá àríwá sẹ́lẹ̀ sọ̀rọ̀ wá pé ọlọ́run ọba sọ á sí kìkà nìyí ìtòkọ́ ìsàlà hmm. kí a lè ba àmójútó òun ìyẹn pé àwọn tọ́lọ̀ bá ṣe níbi kíá ọlọ́run bá ṣe fún wa ní ká lè ba ìjọsìn fọlọ́ kìí ṣe pé ká lérò pé torí àwọn kan wọ̀nyí wọ́n jẹ́ kan ayé kárára akọ̀tìkú àbí àní gbọ́wọ̀n akọ̀tìkú sí tọ́lọ̀ ọba sọ kò sí tọ́lọ̀ ọba láwọn kan lọ́pọ̀ ìgbà tọ́lọ̀ ọba àdékọ́lá tó ti ṣe ní ohun àǹfààní fún wa lórí ìyẹ̀pẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ sí ní ìwọ̀ àwọn ọ̀pẹ̀ kọ́lákọ̀ bá àjọ sọ ní kẹ́kọ̀ọ́ lọ́ba sọ pé olùmọ̀ àwọn ọmọ sí mẹ́tàlá ìgbẹ́tẹ̀ àwọn ọmọ yorùbá rẹ̀ sọ pé ta ló ṣe ní ìwọ̀ ta ló ṣe ọ̀ṣọ́ àti tọ́jà tí ọlọ́run bá gbé jáde fún àwọn ẹrù rẹ̀ gbogbo tọ́nà wọn bá ṣe wípé káwọn èèyàn ó fi gbádùn kí sẹ̀mí wọn fi dùn wò tá a lọ fẹ́ ṣe bí wò gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ̀tọ́ yìí bá ti mìíràn lẹ́sì àti ntọ́jà nínú áìsíkì pàápàá jùlọ nínú ìjáàjẹ ọlọ́pàá ọ̀tọ̀kan jáàjẹ ọlọ́mọba ó gbogbo wa ọlọ́mọba ó ṣe ní ìtaàrí lágbára àti lílù rárá láàrin ìlú pàápàá jùlọ lẹ́yìn tó jẹ́ pé àìlójú ó ṣe ṣe kókó bá láàfíà wa tàbí kó bá ọmọlúwàbí wa pẹ̀lú pé tá a ló sì gbogbo ilé ìlé wọ̀ ọlọ́wọ́ wa yẹ kí ọlá ní ó ní ìyànilẹ́dẹ́ iná áàmù ti àyà ti dúnìá ìyá lórí sàmúláwọ̀ àríwá sẹ́lẹ̀ sọ báyìí pé gbogbo àwọn ọgbà wọn tọ́lọ̀ wọn bá dá nǹkan gbádùn táyé ọlọ́run wọn bá dá nítorí àwọn ìlọ́wọ́ àwọn gan lọ́lọ́rọ̀ bá ti torí rẹ̀ dá gbogbo àwọn nǹkan rẹ̀ gbogbo tí ń jẹ́ gbàdùn ìtayé lópin ìgbà tí ọ̀rọ̀ bá ti tako tọ́lọ̀pọ̀ bá ṣe lófin ọlọ́run bá ní òun dá nítorí àwọn olùgbàgbọ́ mi ṣùgbọ́n tí tí àyà ti dùn ní alẹ́ ayé mi yẹn pé tá a bá rí kèrèkèrè tóun náà gbádùn rẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ ni torí àgbàrúkà àwọn olùgbàgbọ́ òdùnú tọ́lọ̀ ọba ti kò lè rẹ̀ sí. nítorí délé ọ̀rọ̀ ayọ̀ pẹ́jẹ́ olùgbàgbọ́ òdòdó láǹfààní àti ṣe jẹ́ tó ní àdáàrí nínú nǹkan àgbàgbà ayọ́wá sọ nípa àwọn làwọn àwọn ọ̀fẹ́ ayé àdàdà kò sí ní ìlànà tọ́lọ̀ yọ̀yọ̀ ní nǹkan àgbàgbà ayé kó fi sí lọ ó tún súnmọ́ lọ ni ó tún fi dúpẹ́ kọ́lọ̀ ọ̀bà ni nítorí délé ọlọ́pàá ọba nìkan ọlá ní وللذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة láwọn bí gbogbo nǹkan àgbàdo tọ́lọ̀ wọn bá ṣe sórí yẹn pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo ni ṣùgbọ́n tí ọ̀pọ̀lọ̀ wọn bá gbọ́ náà yọ̀pọ̀ ọgbàdùn rẹ̀ kọ́dà gbà mí ọlọ́run ọba ẹni tí ó ṣe pẹ́lú mí tí ọ̀pọ̀lọ̀ wọn bá gbọ́ ó ṣeé ṣe ẹjọ́ ní máa lọ́kàn ó lè mọ ní gbogbo àwọn kan nìyẹn ilé ayé ọlọ́run ọmọ wa lè tọ́lá ní bí ìbá ṣe pé kí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ padà dìkan náà ní bíbá ṣe lọ yàtọ̀ alẹ́ náà ni wọ́n yẹ kúrò bẹ̀rù àgbáni ní ìlú ti sókòfà ní pé gbọ́ ti wọ́n àárẹ̀ ti àárẹ̀ rà nínú àárẹ̀ ọlọ́run ọba lè tọ́lá ní adáka sílvà náà bá fi ṣe lófin ilé àwọn ẹni tí wọ́n bá pọ̀tọ́ lọ́wọ́ ìwọ àwọn ìbádùn ni gbogbo lẹ̀kún wọn gbogbo tí wọ́n lò ọlọ́wọ́ lọ́wọ́ bá àwọn ọlọ́wọ́ bá sí fún ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ àṣà ìmọ̀ tó jẹ́ pé ọkọ̀ ọmọ ẹ̀dẹ́ ni ọkàn rẹ̀ ní fásitì kò sọ́dọ̀ ọ̀la nítorí ìdẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́ bá tó ṣe ọlọ́wọ́ bá sí fáwọn òṣùpá kó dùnú ní nílé ayé kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n ná kí wọ́n lò báyìí àwọn olùmọ́ báwo la ṣe á fẹ́ pa áyà ẹ̀ pọ̀ áyà ẹ̀ torí pé tí áyà ẹ̀ ní yọ wa ni pé tá a bá lágbára àti ná sára wa ni tọ́da ká jẹ tọ́da ká gbádùn láyé kọ̀tà kó pé àwọn ọ̀hún kọ̀tà kó pé àwọn ọ̀hún sí kò fi ọlọ́ wọ́n tó kó láti á parí ilé ẹ̀kọ́ pẹ̀lú àdìsí àdìsí ọlọ́wọ́ àlẹ́ òwòsàn lọ́wọ́ tó ní àdúnyá síjìnì lómi wọ́n jáde àtẹ̀lẹ́kàá rẹ̀ ibi ayé tẹ́ẹ̀lù ẹ̀wọ̀n olùgbàgbọ́ òdòdó ni àjẹ́nà kèfèrí sí ni tàbá ní èyàn wá lẹ́wọ́n sọ ẹ̀kọ́ wà ní o inú ìnira ṣé ẹ̀kọ́ wà lẹ́wọ́n tí ń tí ó ti ń dẹ́ni ná tí ó ti ń dẹ́ni lò ápẹ̀lẹ̀ bọ́ọ̀lù àti ẹ̀ka pọ̀lú àwọn ìyàwó ló ń là ìtumọ̀ pé àìjánà jẹ́ tàbí ilé ayé jẹ́ wọ́n fún olùgbàgbọ́ òdodo kì í ṣe lágbà lágbà ánà áàlò áwọ̀ òpèlè ẹ̀kọ́ onáìlú olùgbàgbọ́ òdodo òfin ọlọ́wọ́ bá dé lọ́nà tó pọ̀ lé ayé bíi àwọn nǹkan wá tó ṣe fẹ́ kàn fẹ́ ọ̀pẹ ẹ̀sìn báyìí wọ́n kàn tí kò fún ọlọ́wọ́ gbà bó ṣe fẹ́ ṣe yìí wọ́n máa sọ fún pé ọlọ́wọ́ ìyọnu sílẹ̀ òfin máa dé èmi tí wọ́n máa olùgbígbà tó ń ṣe ẹ̀wà nínú kíni o inú ẹ̀wọ̀n kan gbogbo ọgbẹ́ bá fẹ́ yí sí òfin ọlọ́wọ́ abẹ kìí ṣe bó ṣe wú ní í ṣe èdè túmọ̀ sí nù kò túmọ̀ sí pé mọ́mí ni ò lè jẹ dáadáa kò ní mẹ́ dáadáa láyé ẹ̀rí tí ó sì fi yé wa bẹ́ẹ̀ náà ni pé bàtà ní sọ̀rọ̀ ààrẹ sẹ́lẹ̀mọ̀ pé ní wàjá náà ti káàdì kèrèkèrè mi ṣé gbogbo kèrèkèrè ló lọ ni ṣé gbogbo kèrèkèrè ló ní lọ́nà láàrin mi abàdà ṣùgbọ́n torí pé ti kése kèrèkèrè sọ́dọ̀ tó bá wù mí ṣe tó bá ti bá bẹ̀rù rẹ̀ mú ní ṣe aláàkọ́jù ẹlẹ́kẹ̀ẹ́ta olùmọ́ olùgbàgbọ́ òdodo gbogbo owó ti lè wù kí gbàgbọ́ òdodo tó láyè lóògbà tí máa ń bá ń bẹ lọ́kàn rẹ̀ nígbà ọ̀nà bá fi sáré jẹ́ńdẹ̀ yọ̀rọ̀ ló pé asọ́hùn ṣe wàhálà àṣẹ wàhálà gbárùn ún kẹsẹ̀ ilé ayé gbogbo owó ti lè wù kó ṣe kí ni tó kọ́ gbádùn tó ní ayé ìgbà tó jẹ́ pé ìmáàlì bẹ lọ́kàn rẹ̀ kò jẹ́ gbádùn kọ́ gba ìmáàlì lọ́wọ́ òun kọ́ gba sí gbogbo owó ti lè wò kọ́ gbádùn tó ti ayé tọ́ba dọ́rùn tọ́lọ̀ fi sáàlì jẹ́ńdà gbogbo gbádùn olé ayé onígbà tó wà lọ́wọ́ ẹ̀ nítorí gbígbàgbọ́ àdìjẹ́nu ó sì tún kọ́lọ̀ wọ́ kájúwá má ààrẹ náà ṣùgbọ́n kèrèfèrè wọ́n pẹ̀lú ayé láàrin jẹ́ńdà rẹ̀ bó ti lè wò kí ṣe kó ṣe wàhálà tó ìkúse wàhálà gbogbo ẹ̀rẹ́ láti bá wọ́n ti bínú wàhálà náà lọ wá inú kùsíkùsí náà lọ wá ti ẹ̀kú tá a bá kọ̀ ń dí ààrẹ sí àti ọjà lọ́wọ́ ilé ayé àjánà lọ́jọ́ gbogbo bẹ́ẹ̀ sẹ́wọ̀n kò sí wàhálà tó fún wa láì lọ àjánà rẹ̀ kó tó wá tí a bá kọ̀ dí ààrẹ pẹ̀lú àti ọjà lọ́wọ́ ètò ìdílé ọlọ́pàá bá lè dùn ọlá ní ilé òṣìṣẹ́ lásán lọ́wọ́ àrẹ òṣìṣẹ́ lọ́wọ́ wọ́n pẹ̀lú ìmáàtì mìíràn fẹ́sì tá a lọ fẹ́ sí éèwọ̀ àbí tá a ló ṣe tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ẹrù rẹ̀ tá a lọ fẹ́ ṣe léèwọ̀ fún wọn tó ń kéré tí wọ́n bá lágbára àti dán nínú tọ́lọ̀ wọn bá fún sára rẹ̀ kọ́ná nínú dúkìá rẹ̀ kọ́tẹ tọ́jà tó gbélé tọ́jà kọ́wọ́kọ́ tọ́jà pẹ̀lú àwọn tí islam fara mọ́ báyìí tolùgbàgbọ́ òdòdó gan-an ni láyé kèfèrè ń kàn já àlùbáríkà mùsùlùmí nìkan eré ọ̀rẹ́ ọlọ́wà ní ọ́lá sàtẹ̀lẹ̀ ọ̀rẹ́ ìyá tí wọ́n gbogbo tọ́lọ̀ wọn bá ṣe ní ti gbàdùn níjọ ọ̀gbẹ̀ndì ìyá àmàtàwọn ọ̀rọ̀ òdòdó kẹnu kẹfẹ́ yóò ní jẹ́ bẹ́ẹ̀ láyé ń bí ìjọ ọlọ́wọ́ bá gbòòrò wọ́rọ̀ kan ti wọ́n sàrà kó lẹ́sẹ̀ àtẹ̀tù ṣetọ́lọ̀ àtẹ̀tù ṣetọ́lọ̀ ọlọ́wọ́ bá kẹ́ ọlọ́wọ́ bá bùkún gbogbo tọ́lọ̀ wọn bá ṣe é lẹ́ni ti gbàdùn náà àmàtẹ̀gbàdùn rẹ̀ ọ̀dà yọ́ ma sẹlọ arìsìkì ni ma sẹ́lọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ kọ́lémọ́lé ma sẹ́lọ̀ bẹ́ẹ̀ náà ni kò borí ara wọn bí ń gba omi ní ọmọ gba kò gbogbo eléyìí ara gbígbóòrò kí ọlọ́mọba ìdí ni ìgbàtàwọn olùmọ̀ ń se ni kí ní ìyàtọ̀ láàrin arahman àti arahim nínú àwọn ọkọ̀ ọlọ́ méjèèjì náà ń túmọ̀ sí pé ọlọ́wọ́ kò ní kẹ́ ìdílé àtiwá àwọn afárá ìwà ìdílé fi tu tó gbé àwọn gba ọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ pé gbọ́dọ̀ arahman ó gbòòrò ju arahim lọ ni wọ́n fi pé tó arahman ní ọba àjọkẹ́ ayé àtẹ̀tú ṣe díẹ̀ àtẹ̀tú ò ṣe díẹ̀ àtẹ̀tọ́ nígbàgbọ́ sí àtẹ̀tú ò nígbàgbọ́ sí kò fẹ́ tọ́lọ̀ wò ní kẹ́ níta yóò wù ṣùgbọ́n àwọn ìyí wọn a máa tún sí kí ni o ọba àṣàkí ọ̀rọ̀ tó ti pé àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti tọ́lọ̀ nìkan lọ́lọ́ ọ̀wọ́ sáyẹ̀ lọ́lọ́ wa ti sọ mi pé kókó mi nínú ilé ayé yìí àwọn olùgbàgbọ́ òdodo la ṣe kúrò jọ ṣùgbọ́n ẹni tí ọ̀pọ̀ lọ́wọ́ bá gbọ́ náà òun náà dẹ́nu ìbàdù náà ṣùgbọ́n bá ní sàtẹ̀yìn ọmọ ìtìyà ṣùgbọ́n jẹ́ ọ̀pẹ̀ ní àtìyà lọ àwọn olùgbàgbọ́ òdodo nìkan ìlà àwọn ìbàdù ni wá fún ọlọ́pàá wà ní kọ́lá ní kọ́lá ní kọ́lá sí ní àyà ti nípa òun ìyá rẹ̀ mú ọlọ́pàá wà ní kọ́lá ní báyìí fún àwọn ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ òní mímọ̀ fún àwọn àjọ tí wọ́n mọ̀ tí wọ́n ronú sí tọ́lọ̀ wọn bá sọ tí wọ́n nímọ̀ pa àwọn ayọ̀ ọlọ́wọ́n bá gbogbo eré àwọn òfin tọ́lọ̀ wọn bá ṣe àkọsíwẹ́rẹ́ ẹ̀rọ ọlọ́wọ́n bá ṣe ni fún àwọn ẹni tí wọ́n ní mímọ̀ kẹ́ nípa àmọ́ pé òun ọlọ́wọ́n bá pọ̀ lórí yìí نعم، قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ọlọ́run ọba àdékọ́lá ní àdébí sọ̀rọ̀ àríwá sẹ́lẹ̀ tó sọ fún wa pé kó ní nàmà àrọ̀ wà bí ẹ̀fọ́ wa ìwọ̀nba tọ́lọ̀ wọn bá àbí ṣe léèwọ̀ ọ̀nà ní àlùfáwá ìwà burú ìwà tí ọ̀gá àwọn olùmọ́ni àlùfáwá ìṣù ìwà tí ọ̀gá pàápàá jùlọ ìtọ́jọ mọ́ ìwà àbàjẹ́ nípa ìwòwò ọmọ ẹ̀dẹ́ ènìyàn yálà rírìn òwòwò ìbẹ̀rù kọ̀wáàkì tàbí zìnà ṣíṣe ìbẹ̀rù kọ̀wáàkì àtọ́lọ́pọ̀ ìjọkẹ́ntọ́jọ bẹ́ẹ̀ gbogbo ẹnu kọ̀wáàkì gbogbo ilé lọ́nà ọba sí ilé wọ̀ kí èèyàn lásọ kó túmọ̀ àdúgbò ilé ọba sí ilé wọ̀ ọlọ́pàá àdéjọ aláyín máa bá ara a ká wọ ìwà àbàjẹ́ yìí èyí tó fojú hàn ní àbí tó èyí tó ṣe ń ni àbí tó ṣe ń gbangba gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá ṣe kí o ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ ní wọ́n àti àti àlùbọ́ọ̀bì méjèèjì ìtumọ̀ rẹ̀ pé ẹ̀tọ́ sẹ́lọ̀ ni ṣùgbọ́n àwọn afọ́nìtọ̀ sí ni àìkíkùn ẹ̀sẹ̀ tó dá tọ́jà pọ́mọ lórí rẹ̀ ẹ̀sẹ̀ tó dá tọ́mọ lórí rẹ̀ àìkíkùn ṣùgbọ́n àlùbọ́ọ̀bì ẹ̀sẹ̀ tó dá tọ́ta bẹ́lò ni ẹ̀sẹ̀ tó dá tọ́jà pé sábàbí ẹ̀sẹ̀ tiẹ̀ òǹkọ́ bá ẹlòmíì bọ́yì wọ́n fi nira kẹlòmíì lápẹjúwe ẹni tó mu tí sẹ́wọ́n pọ́tí tó mu láàrin wọn àtọ́lọ́ ẹ̀ bọ́yà pẹ̀tà mẹ́lòmíì tí bá ń tọ́jà yìí sẹ́wọ́n dẹ́sẹ̀ àǹdẹ́ ó tún kó bọ́ mẹ́ẹ̀dé nìyẹn nítorí pé ìwọ́n nìkan ló gbé ó nílò ẹ̀ ló gbé alákọ̀ọ́kọ́ ọmọdé àdìgbò ẹgbẹ́ náà kò tún wọlé bẹ́ẹ̀ ni yọ ẹgbẹ́ dalẹ̀ ó ti ṣe kí lò bàbá nù torí pé ẹsẹ̀ rẹ̀ tún ti tábà ẹ̀ lómi abẹ́tọ́ pààyàn sẹ́wọ́n pé ẹsẹ̀ rẹ̀ kọ́mọ́ lórí tiẹ̀ nìkan ó ti kó bẹ́ẹ̀ lómi ó ti ta bẹ́ẹ̀ lómi gbogbo ilé ọlọ́wọ́ sí ilé wọ̀ ọwọ́ àmì tọ́lọ́wọ́ wá sí ilé wọ̀ wàlúbàtẹ̀ lè rẹ́yìn lè ká tabá àbí ká kó bẹ́ẹ̀ lómi ká dá tí ó ta bẹ́ẹ̀ lómi láì sí òun ìwọ ṣẹ̀rí àbẹ̀. Yẹ́ bá ṣe ṣàpèjúwe pé ẹjọ́ jáde eléwọ̀n ó ṣe bá bí ìwò dìrẹ́ ìhà ṣùgbọ́n ẹni tí ló fi ìṣẹ̀rí à wọ́n gba dúkìá rẹ̀ láti fi dá sí rí à eléyìí ò sínú bá torí pé bí happy ni tàbí ẹni tí ọpáyàn látara pé iṣẹ́ ti ẹ̀nu lábẹ́ kóòtù sẹ̀ríà gbogbo ẹni a bá ti dájọ́ ẹkú fún ọwọ́ lọ́rẹ̀ síkúùtì rẹ̀ lófin sẹ̀ríà eléyìí òbí happy ni tàbí ogun tó ṣẹlẹ̀ láàrin ìṣùgbé àti ètè ìṣèlú níbi tí májàmù wá pé ọlọ́wọ́ àyíkọ́lá ní inú tọ́lọ́ ọba sí ilé ọba kára ọba tó ṣe ikú mi láì má dàbí láti fi ìsọ̀kan àti kẹ́ ẹ pàǹkà ní ìpapọ̀ mọ́lọ̀ ìdí ẹ̀ lẹ́yìn lórí rẹ̀ ìtọ́nà wọn bọ̀ fún yé ní ọ̀dà ikú sísí kan inú tọ́jà ẹ̀sìn kó sọ́lọ̀ tọ́nà ọba yọ̀ ẹ̀kọ́ kẹ̀kẹ́ yìí kò sí kò sí nítorí ilé gbogbo ẹ̀ tọ́ba yìí ní sẹ́kọ̀ sọ́nà ọ̀tà kò tọ́nà wọn bá fi gbogbo ẹ̀rọ ọba sí ilé wọ̀ bákan náà wà á ń tọ́kú àlùmá ní mọ́làkà nínú tọ́lá ọba sí ilé wọ̀ òun náà ni kẹ́ ẹ fi kẹ́ ẹ pọ̀lọ̀ tì sọ́dọ̀ ọlọ́ntọ́lọ̀ òun níbẹ̀ kí ẹ sọ́kọ́ ọlọ́ba sí ọba yìí ọlọ́ba gan náà wí báyìí tọ́lọ̀ òun sì wí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ ọlọ́ba sí ilé wọ̀ ìyẹn ni pé àwọn nǹkan wọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ sọ nígbà tó ọ̀nà tàyè tó ọ̀nà nínú dúkìá tó lọ bá fún ọ tó fira tó jẹ́ pé gbàdùn ni jìnnà sí tó lọ bá ṣe léwọ̀ èyí tó wọ̀ lásán ni èyí tó jẹ lóúnjẹ ni èyí tó wọ̀ lọ́pọ̀ ni èyí tó gbé nílé ni sáti gbìyànjú kó jìnnà sí tó lọ bá ṣe léwọ̀ mọ́sibọ́ ọlọ́wọ́ bá wà olówó bákan náà má parọ́ ọlọ́ inú aburú gbáà gẹ́gẹ́ bọ́lá ó sì sọ ní àyà tiwájú táàkà wọ́n dàbí pé kéèyàn parọ́ bọ́lọ̀ ìtọ́lù òwe bọ́lọ́lọ́ ọba wì tàbí èyí tí èso fi ọlọ́ọ̀ kó ló fi ọlọ́ọ̀ ọba yìí ìdí mi jẹ́ pé àwọn aṣíwájú rere tí a kó mọ́ ẹ̀ wọ́n máa páyà àti ṣèpàtiwa kì í ṣe báwọn ẹ̀sìn tí lónìí ó bá dúró ti di mufti wọ́n máa sọ káwọn ọmọ sọ tọ́lọ̀ ọmọ òbí káwọn ọmọ parọ́ gbọ́dọ̀ ìdí ètò jẹ́ pé afá ikọ̀ kan yìí bàbá òun láwùjọ tààrà tí wọ́n fi ṣe tíra àti wọ́n pè ní ìrìnà olùwọ̀tẹ̀rí arọ́bìnrin ààrẹ yìí. ká sàlàyé ká fi tó àwọn tí wọ́n ń kí ni o wọ̀tẹ̀rí àwọn tí wọ́n ń sàlẹ̀ ọ̀dẹ̀ àfọ̀tọ̀ lọ́wọ́ iná làwọn bá ti ṣèwájú wa ní sọ́kọ́lọ́ sọ́ba tí ó ṣe wá sí bí ìgbà tó ń gba ọlọ́run sáyẹn ọmọ ìyá kọ̀ọ̀kan lọ pé kíní ìwọ̀n kó wọ́n sọ lọ́rọ̀ lórí bẹ̀ kì í sẹ̀rù kékeré ìjàmá ọlọ́ba gbélé wa ní tọ́lọ̀ wá sí ilé wọn ọlọ́ba ọ̀dà àgbọ̀rẹ̀ wa ọlọ́ba ọjà máa sọ tí ó bá tọ́lọ́wọ́ bá mu tí ó sì bá ìrọ̀ lọ́wọ́ ọlọ́ba ọba ìgbàlá ni. wọn ni olú فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ọlọ́wọ́ wa ni gbọ́dá ní wẹ́lẹ́kọ́lẹ́ kó máa ti ájàlẹ̀ gbogbo àdúgbò kọ̀ọ̀kan gbogbo ìjọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ wa ni àtìkún wa lásìkò tí wọ́n sẹ́ni dá ayé ní kọ́ńtù wúmùlù kọ́ńtù sára náà ọkàlùkù ti ní àwọn ìjọba mẹ́kọ́tọ̀ ìgbà táwọn ilé òfin sáàjì ni ìgbà táwọn ilé òsẹ́mi dání ọlọ́wà gbogbo ẹ̀ láti ṣe lọ́ba tó fi jẹ́ pé láti ìgbà tọ́lọ́ ọba ti ní kí àmẹ́lí adáná sọ́kà rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀ láwọn èèyàn ti ń lọ rẹ̀ bá jù sí àwọn ilé ẹ̀ pé kí ó sì dásìkò kan pé àwọn tí wọ́n wá láyé pátá kò sẹ́ni kankan mọ́ nù àwọn tí wọ́n sẹ́ni ní àsìkò báyìí gbogbo wọn ti lọ ọlọ́ba nígbà tí sísẹ ní gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan wọ́n máa bí wọ́n máa lọ ọlọ́ba ọba ní ìwọlá ní pé ìdájá àjẹmù tí àsìkò wọn bá tó tọ́lọ́ba ní àwọn ilé ìwò ìjọ ìgbà wọn parẹ́ ni ọlọ́ba ní láìsà ìlú náà sáà kọ́ láìsà ìlú àní fi wákàtí kan àní dé wákàtí kan kù nínú àsìkò tá a kù fún wọn wọn ò sì ní rí wákàtí kan gbogbo àsìkò tọ́lọ̀ wọn bá ti fún wọn nínú lọ́wọ́ àfúnjì rẹ̀ tọ́mọ wọn ò ní kọjá dèdè sẹ́fún kan kò sì ní dínkù fún sẹ́fún kan intact bọ́lọ̀ wá sí sẹ́wọ̀n bẹ́ẹ̀ ló sì máa lọ. nítorí délé kí gbogbo ẹ̀mẹ̀ èdè ènìyàn ọmọ tó tọ́ kan wá sáwọn parẹ́ ìjọ kan wá tá a sí mọ́ gbogbo ẹ ti ń sẹ́ni lórí ìyẹ̀pẹ̀ lónìí ìjọ kan wá táwọn lónìí sí mọ́ tí wọ́n kọ́ wá dìtàn yà láyé báyìí báyìí lásìkò báyìí báyìí àwọn alágbádá ti lọ nínú táwọn olùmọ́ ti sọ pé àwọn afákan tó pé ìpínlẹ̀ kọ́mbà ti ájá ibi ọlọ́wọ́ bá se century by century ni ẹlòmí àwọn hundred years tó bá ti tẹ́ sáà àwọn ẹlòmí tó ọmọ bẹ̀rẹ̀ hundred years wọ́n lè má sí lásìkò ní next hundred years ẹni tó ọmọ bẹ̀rẹ̀ títí lè má sí mọ́ ní ìsẹ́ ẹni mọ́ lẹ́ni kankan mọ́ nínú century tower èyí ò rí báyìí àwọn èèyàn máa lọ níjọ níjọ ṣùgbọ́n tó ṣe kókó jù náà ni pé ara àìsúra ìsìn wá sí fún wa pé kò sẹ́ni tí ọ̀nà àbẹ̀láyé lọ títí o àwọn ẹnìkan ti bẹ àwọn ẹni tí wọ́n ṣe dáadáa bẹ wọ́n lọ àwọn ẹni tí wọ́n ṣe dàkejì rẹ̀ náà bẹ wọ́n lọ àwọn ẹni tí wọ́n ṣe náà wọ́n sẹ́mi lórí ìyẹ̀fẹ̀ wọ́n ti lọ tí ọjà tí ó sẹ́ni kankan lù wọ́n mọ́ àwọn ẹni tí wọ́n pọ̀ jù sí lọ ọlọ́run ti ká wọn kó àsìkò wọ́n ti lọ ó kálukú pẹ̀lú àsìkò tó lọ́wọ́ bá tásìkò tó lọ́wọ́ bá kú fẹ́ dàbá tó ẹ dákun èyí kì í ṣe tán ẹ jẹ́ sáré sílé kù sí bẹ́ẹ̀ mọ́ òkè kò sí bẹ́ẹ̀ mọ́ àsìkò tó lọ́wọ́ bá ti wà láàyè sẹ́kọ̀ọ́ kò nílé sẹ́kọ̀ọ́ kò sí nílé ọ̀rọ̀ bó ní kíkọ́ kásẹ̀ ní máa lọ ọ̀nà ọ̀nà tó parí ọ̀dá yẹn. yàrá ní ádámà ní. إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي نعم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر يا بني آدم الله بني أكبر يوم الدين dukkan ọmọ adama pátá ìmá ya ti aláko mùsùlùmí nínú àwọn olùwárí ayé sa ábà azọ àlékún àwọn ìlẹ́kùn mùsùlùmí ọ̀rọ̀ ọba ni wọ́n ra wò jíṣẹ́ kà sí wọ́n ra wò jíṣẹ́ tí wọ́n wà ti ṣe ọlọ́pàá wá fún yín ọwọ́ àwọn ìgbìmọ̀ ọlọ́pàá wọ́n ra wò jíṣẹ́ bó ti wọ́ ọlọ́pàá wá kó sí ti ẹ̀ wọ́n ra wò jíṣẹ́ pé ẹ lọ jíṣẹ́ ọlọ́pàá fún àwọn abẹ ìbéèrè rẹ̀ àwọn òjíṣẹ́ yìí tí wọ́n bá wá dé tí wọ́n jíṣẹ́ kí wọ́n máa ṣe yẹ̀kù sóra rẹ̀ àyà tì wọ́n máa sòfin ọlọ́wọ́ bá fún yín ìtọ́lọ́wọ́ bá fẹ́ yìí ìtọ́lọ́wọ́ bọ̀ fẹ́ yìí ìtọ́lọ́wọ́ bá ní ẹsẹ̀ yìí ìtọ́lọ́wọ́ bá ní ẹ̀jìnlẹ̀ sí yìí ìtọ́lọ́wọ́ bá ṣe lọ́nà yìí ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ eléyìí làwọn àǹdẹ́bí ọlọ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ wà sí ọlọ́wọ́ bá ẹni pẹ̀lú àwọn ní fáìmàlì ìjà pa ẹ̀ńtọ́ bá ń páyọ̀ ọ̀dọ̀ tó jìnà sí tọ́lọ̀ wọ́n bá ṣe lé wọ̀ wà á sùláhà tó sì ṣe dáadáa látara ọ̀tẹ̀ lóbi ọ̀dọ̀ ó ṣe tọ́lọ̀ wọ́n bá ṣe lóbi ọlọ́ọ̀bá ní pẹ̀lú àwọn fún àárín irú àwọn ilé yìí kò sí ìbẹ̀rù fún wọn wà láwọn ìyàzánú bákan náà wọn ò sì ní máa bẹ́nu àwọn ẹni tí wọ́n wà ló bà mí jẹ́ ọ̀pọ̀ ayé tó lọ́wọ́ ti sọ pé láwọn ọkùnrin ayé ìwọ láwọn ọ̀rẹ́ àtìsánú pé kò sí ìfòyà fún wọn kò sí bẹ́rù àbí kò sí ìbànújẹ́ fún wọn àwọn olùmọ́ni láwọn ọkùnrin ayé yìí kí ní máa yẹ stẹ́pù ìlú náà kò sí ìbẹ̀rù fún wọn nípa àwọn wọn dojú kọ wàláwùn ní àzánùn wọn ò sì ní bọkàjẹ́ inú wọn ò ní bàjẹ́ ọkàn wọn ò ní bàjẹ́ lórí tí wọ́n fi lẹ́sẹ̀ nípa wọn bá lọ. aláwọ̀ àgbà nǹkan wà ní jíjẹ kọlùwà kó olùgbà àbí kọlẹ̀ dé ní ọmọ bẹ̀rù ìbáṣe pé gbogbo wa la ní garanti àwọn nǹkan méjì báyẹ̀ lórí ìgbọ̀nwáṣẹ̀ ti gbọ́nà sọ́kòtò ẹ̀mí ti withdraw service láyé bí ẹ̀jẹ̀ mọ́ ọ lọ. Hmm òun náà nìkan méjì kí lọ́ pàdé lọ́rùn kí lọ́ pàdé tó ọba a máa bà yẹn lẹ́rù kú ni bákan náà àwọn tó ń fi ilẹ̀ láyé inú kò wọ́n wà róòlù tọ́nà ọba nípa jẹ́ pé wọ́n lè sálẹ̀ eh, láàrin wọn tọ́lá wọn bábá ní ọmọ sí gbẹ́mọ lórí ikùn wọn wà nínú ìbànújẹ́ lọ́rọ̀ wa pẹ́tọ́ bá sí bẹ́ẹ̀ lórí ọmọ owó nìkan nìkan ní òsè wọn. ọlọ́run bá sọ pé pẹ́tọ́ bá tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run tó bá páyọ̀ ọlọ́run. kò sí bẹ́ẹ̀rù sì sí bànújẹ́ fún wọn tó ní dáàbì ilẹ̀ ẹnu wọ́n wà. ọlọ́run wà ní ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون àbí ọlọ́wọ́ wà ní tọ́lá ní ṣe láwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n náà gbọ́dọ̀ ọba gbọ́dọ̀ gbogbo tó ń wọ́n ti ọmọ tí wọ́n sì gbó sisi lónìí gbogbo sẹ́mi tí wọ́n gbó lọ́lọ́ ọba sì ní àsìmí kò fi ká sọ pé kò sí tọkọlọ délé nínú sẹ̀mí jì yálà ń tọ́ka kó pé nǹkan àgbàdo ayé tòun ni tàbí nǹkan míì náà kọ̀yọ́tọ́ lọ́wọ́ bá lẹ̀ gbogbo sẹ̀mí jì ẹ̀ ìsìkámà kéwòn òdúró lórí pé sẹ̀mí tòun lórí tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ gbogbo tí ọ pàṣẹ ọmọ ìgbìyànjú àti béèrè kíkìlò fún ọlọ́wọ́ bá lórí yìí ni ó sì fi ṣiṣẹ́ ọlọ́wọ́ ní gbogbo abẹ́tọ́ ìgbàgbọ́ wọn tí kú bá dé tẹ́tẹ̀lé zẹ́lú ààrẹ nínú ìmọ̀láyàkà àwọn mọ̀láyàkọ̀ sọ kalẹ̀ wá bá wọn àwọn mọ̀láyàkọ̀ sọ táwọn mọ̀láyàkà bá sọ kí wọ́n mọ̀ sí alájà kan fún wọn bá fún wọn ní ròdò wọn mọ̀ sọ fún wọn pé látẹ̀ kan fún wọn bẹ̀rù bítọ̀ lọ ìlú ojojúkọ àánú ọlọ́run àti ọlọ́run lọ́ọ́ fàdé.

nínú ayà ní pé nánú áwùyá òkú ti bí ní ọ̀fẹ́ láàfẹ́ ìbá wà láàdúró fún yín nígbẹ̀ wà láyé àwọn náà láàdù fọ́tọ̀ bá dọ̀rùn ọlọ́run ọba ní àwa la wà lẹ́yìn rẹ àwa la dúró tí ọ̀ láyé àwa náà la dúró tí ibi ọgbọ abájọ tẹ́lẹ̀ ní ọ̀fẹ́ kú jẹ mọ́ ẹ sì rí ti rẹ́rìn músẹ́ àyàn ọmọ sunkún ó sì mọ rẹ́rìn wọ́n ní tọ́pẹ̀ sí máa ní pé ah, ọ̀dọ̀ rẹ́rìn lọ ni ìjọ yọ ọgbà lẹ́nu àwọn mọ̀láìkà ti bí láyà balẹ̀ ìfọ́tẹ́ balẹ̀ gbogbo ojúkọ̀ kí ọlọ́wọ́ bá lọ́ọ̀bà èyí tí ń sin dẹ́rù bọ́ gbogbo òun ó ṣe fi فمن اتقى واصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا والذين كذبوا باياتنا واستكبروا عنها اولئك اصحاب النار هم فيها خالدون tó ìdàkejì rẹ̀ dẹ́rọ àmọ̀ tí sùúrù wà lọ́kùnrin tọ́lọ́ bá sọ̀rọ̀ iná lọ yóò sì tún tọ́ta àlìjánà náà tó bá sọ̀rọ̀ àlìjánà lọ yóò sì tún fìtí náà kù nígbà tó lọ́wọ́ bá sọ nípa kí ni wọ́n máa jẹ́ ìgbẹ̀yìn àwọn ẹni tí wọ́n páyọ̀ ọ̀lọ́ tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́ kí ni wọ́n máa jẹ́ atúmọ̀tán dáadáa fáwọn ẹni tí wọ́n gbọ́ wáàsì tí wọ́n mú un. wa sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n gbọ́ wáàsì tí wọ́n mú àwọn atakọ tí ikú tí wọ́n sáyà kókó rẹ̀ kí sófin ọlọ́run ọlọ́bọ̀ wa ìjọra ní wọ́lẹ̀ nínú ẹ̀kẹ́dàbù ara ti ẹ̀rá rẹ̀ tí wọ́n pe àmì ọlọ́run ọba nírọ́ àbófin ọlọ́run ọba nírọ́ àwọn afọ́nitọ́ sí ní àì kẹ́dàbù kẹ́dàbù ti bí àkùrù ọkàn àwọn olóòpẹ̀ ní ọkọ̀ bá àwọn forí àwọn sọ pé rọ́ ni o láàárọ̀ mọ̀ ń gbọ́ wá sí kàtà àbá kan sí inú wọn inú rédíò ìzọ̀tọ̀ sẹ̀lẹ̀ ọmọ ẹ̀dí ènìyàn gbà ní ìtùkánàlá wà láì ya ìgbọ́n ẹ̀sẹ̀ wá kájọ kájọ kagagbága wọ́n ní wọ́n ń se wáàsí àwọn afá ń se wáàsí láti gbà rẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti gbà rẹ bẹ́ẹ̀ nítorí ẹ̀yin gbogbo ẹ̀yin tọ́lọ̀ ọba jẹ tẹ́ ọjọ́ oníṣòwò pàápàá jùlọ tẹ́ ń ta táwọn èèyàn inú àwẹ̀ ẹ̀páyọ̀ náà ẹ mọ́ gbowó lé tẹ̀ǹtà ẹ sàánú àwọn èèyàn ẹ mọ́ wọ́n ní bàtọ̀ gbọ́ aláàjì olówó wọ́n sọ pé tọ̀ sẹ́ẹ̀rí káwọn èèyàn afá ìjọsìn à ń dá yẹn láàmú káwọn ló fi wá sí ẹ̀wọ̀n bọ́ sọjá mọ̀ ní tó wọ́n rà tí wọ́n bá rà kí wọ́n máa pè lọ́fẹ̀ẹ́ àbẹ́ ìwà ni wá sí ti ń dà wọn láàmú ẹ̀rọ bẹ̀rẹ̀ ni ìnà ìsànà láyàtọ̀ wọn èèyàn lówó lọ́tàn ìkàkọ̀ ọ̀wọ́ jùmọ̀ náà ẹ̀wọ̀n ẹ̀gbọ́n tó sọ bá wà fà sọ́rọ̀ àwọn àfáàní ìbọ́dọ̀ náà wọ́n kà sí ọ létí hmm. ìbọ́dọ̀ ànẹ́bí wọ́n kà sí ọ létí sọ́lọ́láwà àríwọ̀sẹ́lẹ̀ ànẹ́bí sọ́lọ́láwà àríwọ̀sẹ́lẹ̀ mọ̀ lónìí rahim allahu abdan sam'an idaba'a sam'an ishtara pé kọ́lọ̀ wọn bọ́ kẹ́ ẹrú kan tó jẹ́ pé bákan náà wà samhan ìdàṣítara samhan ìdàbáà ìmọ̀ sáànù gbà tó bá fẹ́ ta ẹni mo fẹ́ ta fún yìí òun náà tiraka ni tó èrè díẹ̀ ní tító mi èmi títorí pé òun wà nù dààmú indeed kí wọ́n á máa fọ opportunity rẹ̀ dolówó ta ó kú gbáwẹ̀ wọn sáré gbáwẹ̀ wọn kú ọ̀sà wàrà ọ̀dà sọ́ọ̀bù yìí náà ọ̀ àbúrò ni ànábì ni ẹrú ti fẹ́ mórí kí ọ náà kò ní jẹ́ bẹ́ẹ̀ o nígbà tí ọ rà yọ sàánú nígbà tí ọ tà yọ sàánú nígbà tí ọ rà yọ sàánú nígbà ọ tà yọ sàánú gbogbo ní làwọn àbá ṣe wá sí àmọ́ lẹ́gbẹ́ ènìyàn bọ́ wá sí inú gbogbo ọ̀gbẹ́ náà ni o olúwa láwọn àbá yìí ti kọ̀ káwọn náà bọ́ sọ́jà mọ̀nà kí wọ́n rà kí wọ́n máa pín bá mẹ́yìn lọ́fẹ̀ẹ́. Hmm torí pé kí ni ọkọ̀ àsìkò season táwọn olùdó dé ní àwọn àmàṣíwájú pé káwọn sàmì ènìyàn tí ẹni lè gbé ọ̀fẹ́ nu ara rẹ̀ sọ pé irọ́ wọn pa hmm. ọkọ̀ kan rẹ̀ sọ bẹ́ẹ̀ abáyọ̀ ló kẹ́kẹ́ ní ayé kẹ́gbẹ́ bá ti di hákòlù wò ọkàn wọn pè ní irọ́ ọkàn wọn fi ọ̀hún lọ́wọ́ bá ní irọ́ wọ́n tẹ́kùbọ̀rù méjèèjì làwọn ẹni rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ ìpapọ̀ ọlọ́ọ̀bá ní wàsíjákìgbàrú àníhà wọ́n sì gbéraga lórí rẹ̀ àwọn olùmọ̀dé ayé ìsíjákìgbàrú àníhà amẹ́lì bí ha wọ́n jọra wọn lójú báwọn olè nílé ìṣiṣẹ́ wá sí ìdí ìṣe irú àwọn lọ́yọ́ máa fi ṣiṣẹ́ àwọn ti pọ́tẹ́ tọ́ máa ṣe wá sí ilé òkú sáwọn àwọn máa ti kò sí àwọn ẹni bẹ́ẹ̀ kùdà ìpàṣàwò náà ọlọ́ba nílò àwọn ilé ìtawọ̀ ọmọ náà ẹni tí ó gbọ́ wáàsì tí ó pè ní rọ́lọ́kàn rẹ̀ yóò fẹ́nu ara rẹ̀ sọ́jọ́ àbí tí ò ní ṣe níṣẹ́ tó ló òun ò kóhun ti kọjá lẹ́kùn bẹ́ẹ̀ ọlọ́ba nílò láì pàṣàwò náà àwọn ẹlẹ́ wọ́n jọ máa lọ́wọ́ ó ń fi àpàdé wọn máa bẹ́ẹ̀ lọ lẹ́yìn títí láíláí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ló lẹ́yìn títí láíláí kọ́lọ̀ kọ́sọ akọ́dà àbùkù wa gbogbo ẹlẹ́yìn fi yẹ wa pé ọlọ́run wá lè wọ́n ra àwọn òjíṣẹ́ àǹfààní òjíṣẹ́ ni pé ká gbọ́ ká tẹ̀ ọlọ́run yóò máa sẹ́ńdá ní rọ̀súlẹ̀ ńlá nínú bá àti ìgbìlá gbogbo òjíṣẹ́ tá a rán pátá àǹfààní bá a rán wọn náà ni pé ká lè bá a tẹ̀lé wọn tí wọ́n bá ní báyìí ká sì tẹ̀lé àmọ́ pé àbọ̀ fẹ́ràn àfa yìí mo fẹ́ràn àdínní ó ṣe wá sí òun kò sáǹfà ní kọ fẹ́ràn mo fẹ́ràn àdínní mo fẹ́ràn òjíṣẹ́ yìí ó sì ṣe wáàsì ọmọ wáàsì rẹ̀ òògùn kò sáǹfà níbẹ̀ kọ́lọ̀ kó ṣe wá lẹ́tí gbọ́ wáàsì ti wù ọ̀rọ̀ bọ̀ wáyé kọ́lá yìí. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته نعم أولئك ينالهم نصيبهم من الكتاب نعم حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم قالوا أين ما كنتم تدعون من الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال أبو عليك ولاني فمن أظلم تعالى تسامو ستو ممن افترى على الله كذبا تعالى تسامو ستو parọ́ mọ́lọ̀ lábẹ́ ká parọ́ kò sẹ́hun tí rọ̀ tí ẹ burú tẹ́ tọ́ parọ́ mọ́lọ̀ àwọn kẹ́dẹ́bẹ̀ bí ààyà àti tàbí ẹ tó pe ọ̀rọ̀ ọlọ́ọ̀pá nírọ̀ kò sẹ́hun tó sàkóso tó lè ẹ tọ́ parọ́ mọ́lọ̀ ẹlòmíràn parọ́ sí ìlú àdáìtà láìpẹ́ أو kadaba bi ayati tàbí pé àmì ọlọ́run àbófin ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba nìkan ní ọláníkà sẹ́ráwọ̀ ilé yànáàlú nàṣí ìwúwo mílẹ̀ nìkìtà ìpín wọn tá a ti pín fún wọn yóò bá wọn ní tá a ti kọ́ lápọ̀ ọlẹ́kùn wọn wọn ní sáláì mọ́ abákanú àwọn olùmọ́ ní yanaru ntí ọba wọn ìpín wọn tí ọba wọn nù kìtà ó náà ní ìyàtọ̀ lọ́wọ́ bá ti pèsè lẹ́fù wọn wọ́n padà jẹ ìyá náà tọ́lọ́ lọ́wọ́ bá ti pọ́n wọn lọ́mọ ẹ̀yà ọlọ́mọ sì ti wá yí àtàwọn. nítorí délé gbogbo tọ́lọ́ ọba ti sàdéhùn fún wọn wọ́n bà pàdé níyà abákan àwọn afọ́nítẹ̀sí ní tọ́lọ́ bá lè rọrùn abákan àwọn afọ́nítẹ̀sí ní èyí tá a bá dúró kẹtẹ ní ìlọlágbánú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó ní ìpín wọn tí wọ́n yìí ó náà ní tọ́lọ̀ wọn bá ti ká dára fún wọn pé wọ́n fi gbádùn ilé ayé ọlọ́ọ̀bù òní ti torí pé wọ́n ṣe òun kọ́mọ́ fún wọn aláwọ̀ iṣẹ́ tí wọ́n ṣe áìsìkì wọn iye ọdún tọ́lọ̀ wọn bá ti bú pé wọ́n ṣe láyé ọlọ́ọ̀bá ló wọ́n fi lẹ́fọ̀ọ́ tó ti pé wọ́n ṣe kí ni o tó ti pé wọ́n sẹ́lọ̀ tó ti pé wọ́n sàkóso fọ́lọ̀ wọ́n sàkóso forí ara wọn. abáyọ̀ kẹ́kẹ́ ni inú àwọn áyà ti tọ́ka sílẹ̀ ọ̀nà lọ́rọ̀ ọlọ́ba ti sọ pé iná kẹ́kẹ́ ni ẹ̀fẹ̀ lónà aláwọ̀ kẹ́kẹ́ wà láàyò fìlẹ̀ òun ọ̀rọ̀ ni gbàtà ń fi dúnìá tó mọ̀ ìrẹ́nà màrùjẹ́ òun tó mọ̀ lóbi kó mọ̀ ọlọ́pọ̀ ọba ní kọlá ní ẹ̀rá rẹ̀ tí wọ́n pa lọ́gbọ́lọ̀ ààrẹ tí wọ́n pa lọ́gbọ́lọ̀ láàrú fìlèfìlónà wọn ò ní sórí ilé wọn ò ní sórí ilé ṣùgbọ́n tẹ́ ẹ bá ní pé wọ́n ń yọ́ mi tí wọ́n ń gbádùn ọlọ́ọ̀bá ní màtá ń fi dùnìyà ìgbádùn díẹ̀ káyé ọlọ́run ó fi lẹ́fùn tí wọ́n jẹ ẹ̀rẹ́ lọ́dún olóhùn dálé ìjọsìn rẹ̀ yóò sì máa parọ́ mọ́nà lójú méjèèjì ìjọ ló sì tún máa kún àwọn yóò sì tún máa sáré lọ ẹ̀rẹ̀ yóò sì máa ta bí àkàtà gbóná ni eléwò túmọ̀ sí gbọ́wà lórí òdodo nígbà bàbá ti sọ bí wọ́n máa parọ́ mọ́lọ̀ ìtọ́nà òwúwo lọ́nà wíbẹ̀ ọlọ́ba ló wọ́n fi wọn ẹlẹ̀ ìgbàdùn díẹ̀ tí wọ́n jẹ bó ti lè wù kọ́pọ̀ tó díẹ̀ ni torí tẹ́lẹ̀ mẹ́rin ìjọba láti láyé tààrà bá kàkú tá ìdá ló láyé kò tó jọ́ kan nínú táàlù lọ́rùn kọ́dá kò tó sẹ̀dú kan nínú táàlù lọ́rùn gbogbo bó ti lè kán gbádùn tò ọlọ́lọ́mọ yẹ ọkọ rẹ̀ ọlọ́lọ́mọ yẹ kíní rẹ̀ ọlọ́lọ́mọ yẹ kíní rẹ̀ ìgbádùn díẹ̀ ní láyé ní tó ti níṣẹ́ parọ́pọ́ náà ló sì ní ọmọ àjẹ́ àdéhùn tọ́nà ti kọ́ fún ládìsíkì ọlọ́ọ̀bó fún ṣùgbọ́n ọlọ́ọ̀bá ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá náà wọ́n padà sí tọ́lọ̀ ọ̀hún sì jẹ wọ́n yá nítorí délé ayà bí ni àwọn àbá mi mẹ́rin tọ́lọ̀ àrùn láyé tẹ́lẹ̀ wọ́n kẹtẹ́ wọ́n láyé bẹ̀rẹ̀ náà lòun nà sí ìwò mẹ́tìkà ìwọ̀nba tọ́lọ̀ wọn bá ti kọ́ fún wọn tí wọ́n jẹ nígbàdùn gbogbo ẹ̀rọ náà wọ́n sì fún wọn wọ́n jẹ ṣùgbọ́n ata ìlàjà àtúnú ìrúsùlù náà wọ́n máa jẹ gbádùn sọ̀rọ̀ títí táwọn òjíṣẹ́ owó ìyẹn nípa àwọn màláìka báwọn nígbà àwọn màláìkà bá dé màláìkà kúlù kí wọ́n wá ṣe yàtọ̀wọ̀ pọ́ùnà nígbà àwọn màláìkà bá dé tí wọ́n bá wá gbẹ̀mí wọn ọrú làwọn màláìkà wà máa sọ fún wọn pé àìnà máa kún tún tẹ̀lé ìrúnà ìlú nìta àwọn màláìkà là dé wá bá inú ìsìn àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́nà ọ̀dà ń tó ń pè yàtọ̀ sọ́nà tó fi rògbé ní jọ bá dùn ẹ̀rọ nínú yàrá rẹ̀ lọ́ha mọ́ ẹ̀rọ nínú sọ́ọ̀bù rẹ̀ ló fi sí tí rògbé níjọ jẹ́ ẹ̀rọ ní lẹ́nu ìjọsìn lórí àwọn èèyàn mọ́ tó bá dìgbà lọ́lọ́kọ́ wà ní àìsàn kó tún tẹ̀lé ìrìn ìlú ìgbà táwọn màláìka bá dé àwọn màláìka là dé ìjẹ́ ìpè yàtọ̀ sọ́nà ń ẹ pè wọ́n nìsí ṣé báwọn pé ní wọ́n gbádùn ẹ pè wọ́n ní ìsìn wọn wá gbá ilẹ̀ ẹ pè wọ́n ní ìsìn màláìkà ti dé ẹ pè wọ́n pé tó ti dé ẹ dákun ẹ bá ń ẹ bá mójútó wọn o hmm. àwọn jínú ẹ pè wọ́n kọ́ọ̀lù nínú àwọn ẹni ọba máa sọ pé bọ́ọ̀lù àná à ààrí wọn mọ́ lónìí nígbà màláìkà ààrí wọn mọ́ ààrí wọn pè mọ́ bá a pè wọ́n wò ní dáhùn hmm. bá a pè wọ́n lónìí wò ní dáhùn. Hmm ọlọ́ọ̀bá ni wọ̀ṣẹ́ ìlú àlá àǹfúsì àwọn gan sì jẹ́ lórí ara wọn anáhùnkánú káàkiri wọn láwọn jẹ́rìí lórí ara wọn pé àṣekè àwọn ṣe kèfè ní sọ́dọ̀ àwọn gbà ṣùgbọ́n gbà náà kò ní wúlò gbogbo jẹ́rẹ̀ ó sì bọ́ sàkọ̀mọ́ ìjọsìn rẹ̀ láàrin rẹ̀ àtọ́lọ́ ni ọmọ rẹ̀ ti jọ tí bá láyé kó dé táwọn ọmọ láyé kó dé ní tó ń pè kọ́rọ̀ ọyá pè ní ìsìn. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوهي إلي ولم يوحى إليه شيء ومن قال ومن قال سأنزل ينزل مثل ما أنزل الله نعم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسهم اليوم تجزون عذاب الهون بما كنتم كنتم تقولون على الله غير الحق وبما كنتم تستكبرون ọlọ́ọ̀bọ̀ bá lè gbọ́lá nínú ààyè tí a bá bá fún wa ọlọ́ọ̀bá ni àwọn ẹni tí wọ́n ṣe kéèké ń sọ́lọ̀ tí wọ́n parọ́ àwọn kọ́lọ̀ ó ní ìrìnlẹ̀ yà àdúgbò sọ kọ́lọ̀ wọn bá ń sọ wá ìkàlẹ̀ fún mi kó náà rí sí ìwò revelation ọbẹ̀ ní èèyàn bá jẹ́ nìkan ṣe tó bá àwọn àjọ rẹ̀ ọlọ́mọ jẹ́ àgọ́ ọdúnkún mu tẹlifóònù ọlọ́ òun hmm. tẹlifóònù ọlọ́ àwọn sọ̀rọ̀ pé káwọn kọ́ dání náà òun bọ́lọ̀ ọba sọ̀rọ̀ àwọn kọ́lọ̀ ó ní ìrìnlẹ̀ yà àdúgbò sọ pé ọlọ́run ọba ọlọ́run bá ní kò sí sí wàhálì kan tó sọ̀tà rẹ̀ wọ́n máa kọ́ àlàsà ó tó lè fi tàbá àti àbàbà àbẹ̀tọ́sẹ̀ irun tọ́nà wọn bá sọ̀kalẹ̀ nínà lè ṣe nínà lágbára rẹ̀ ọlọ́run bá ní wàlẹ̀ òtárọ̀ irun bọ́ọ̀lù múlẹ̀ fẹ́ gbọ́n màmá ti mọ́ ò ọlọ́run bá ìbáṣe kó rìbá tí àwọn alábùsí ẹ̀dà tí wọ́n bá ń pọ̀ ká kú tí kú bá dé wọ̀lùmọ̀láyìí kan tó bá sì tún àìdíyì táwọn mọ̀láyìí wá tẹ́wọ́ sí wọn wọn àwọn màláìka dé wọn gbẹ̀mí wọn àfíríjù àǹfùsọ̀kù ọyọ ẹ̀yọ ẹ̀ nínà ẹ̀jẹ̀ ni ọ jáde àlìyọ́mà lónìí tùdìzọ́nà àdáàbà lónìí ọlọ́ba ni látòní lọ àwọn màláìka ọmọ sọ fún ọ pé látòní ìyà yẹpẹrẹ ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ láti jọ ẹ̀mí bá ti bọ́ lára wọn bí màá kúntùn tẹ̀kùnrin náà máa ń rẹ̀ ọkùnrin máa láyé ti tẹ̀sẹ̀ pé látàrí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ látàrí ìgbéraga tí ò jẹ tẹ̀lé òfin ọ̀dọ̀ ẹ̀ látòní tá a bá ti gba ẹ̀ ní àwọn aláìkọ̀ ọmọ sọ fẹ́ dàbẹ̀ látòní ilẹ̀ ti bẹ̀rẹ̀ ìyá kọ́lọ̀ bọ́dà ọ̀gá àdúgbò wa nítorí ìdílé ká máa rántí ijọ́ tí màláìka kú ó dì ìlú tá a sì ní sẹ́yìn inṣàlá tọ́rọ̀ bá mú àjò lálọ́ lọ́la àdìsí kan wá tààkà hadisin baya ya mutu ta ne sallallahu alaihi wasallam sun kuma annabi ne da mu annabi ya bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé ẹjẹ́ ọ̀sẹ̀ lẹ́nu níbo ni annabi ti ṣe wá sí wọ́n gbé kùlọ̀ ọ̀kan náà àwọn àǹsà ọ̀sáìsì wọ́n á dórí tẹ́ nígbà wọn dórí tẹ́ wọ́n gbẹ́lẹ̀ ibi wọn ò sì òkú sí anabi bá dẹ́rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan sọlá àìsàn anabi bá mú di kékeré kan anabi ti fi balẹ̀ báyìí anabi bá pàkíyèsí àwọn sàádé rẹ̀ pé a ah, ẹbẹ̀rún kù anabi bá bẹ̀rẹ̀ sí sàlàyé ní tí ó sì ẹ̀dá láti gba àwọn màláìka bá ti kẹ́rù ẹ̀mí títí títí títí títí tẹ́mi ó fi lọ sánmà tí ó dé tí ó fi padà sára rẹ̀ tí ó fi máa ṣe ìsẹ̀mí inú sàárè ẹ̀ńtọ́ bá ṣiṣẹ́ rí tí ẹ yàtọ̀ sí ẹ̀ńtọ́ bá ṣiṣẹ́ rí tọ́wọ́ bá máa tọ̀rọ̀ lọ́wọ́ kàdísù ọ̀la àdísù bá ẹ̀ lọ kò sí àwọn ọlọ́run sí wọ́n gbogbo ẹ̀dùnlọ náà iṣẹ́ ọwọ́ rẹ̀ náà gbogbo ẹ̀dùnlọ kí ló gbélé ayé sí sọ ọ̀nà tí ìjọ tí màláìka kú kí ló máa wí ìwọ nìkan lọ́wọ́ ẹnìkan tí ń tí ọ̀pọ̀ ní síbẹ̀ mọ́ ẹnìkan tí ń sa láti lẹ́yìn fún ọ̀pọ̀ ní síbẹ̀ mọ́ dọ́nà àwọn aláìkò ni ọ̀rá pé ṣèbọ̀n ni bàbá àṣàlẹ̀ rẹ̀ ọ̀yà pé ẹ̀dá kò sí bàbá àṣàlẹ̀ tó kọ́ àkójọ àwọn mọ̀láìkà. Ọ̀lọ́kọ́ nídìí tó múná fòrò dàgàmà ọ̀lọ́kọ́ náà kún àwùwàlà máa rọ. Ọlọ́ọ̀bọ̀ wà ní Jọlá ní ilé wa padà wá bá wà yí ẹ̀yin nìkan náà lẹ̀ dá wa bẹ́ẹ̀ sí bá a ṣe dá yín tẹ́lẹ̀ ìwọ nìkan lọ wáyé ìwọ nìkan náà ló dùn wájú ọ̀nà. Ìwọ nìkan ní Màláìkọ̀ wà gbẹ̀mí rẹ̀. Ilé ayé ń bì ẹnìkan ọ̀pọ̀ wọn tọ́lẹ̀tì kan ti sọ wà. Ayẹ́lẹ́kùn gbogbo bí tí lọ bí bọ́dìgà ṣe wà nípa ọba ṣe lágbára sí ṣé àwọn ní psychology àwọn ní sociology fi yẹ wa pé múlò rí ọmọ ẹ̀dẹ́ ni ẹnu ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ni tẹ̀mọ́ mi ẹ̀ bá ṣe ní kó wò ní nǹkan ayé sí di bọ́ọ̀dì máa ń mú wọ̀ wá sí kíọ́sì ẹlòmíì jẹjẹ rẹ̀ yóò sùn kọ́dà yọ ọ̀ràn kò ní rántí tilẹ̀ mú nígbà wọn kò kú sí tó ń kó jọ ó tilẹ̀ fún orí ó ti gbogbo ẹ̀kú tó lóorun sùn bí ọ̀nà gẹ́gẹ́ yẹn sì wà pé mọ́ bẹ́ẹ̀ bá ṣe ní nǹkan ayédè mọ́ ní ọmọ ohun nídìí mọ́ security security tí wọ́n aṣọ wájú ọlọ́ọ̀nà èyí tí ọ̀ṣọ́ wájú ọlọ́ọ̀nà ọlọ́wọ́ sáànù àti náà ọlọ́wọ́ ní kíkọ́ kíkọ́ kásẹ̀ pé máa lọ àgbègbè iṣẹ́ àgbà tọ́lọ̀ bá mọ́ àtọ́lá lọ àtẹ̀síwájú lọ́tẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ tó ń kọ́ Assalamu alaikum. Ní àná ka hadithi arákùnrin tí nígbà iṣẹ́ àti ti rakùnrin rẹ̀ tẹ̀. So ṣé irú hadithi yìí kòsòsíyà irú sahabi yìí ni pé kí wọ́n bò pẹ̀lú aṣọ harami rẹ̀ kí wọ́n sì máa fi kankan bójú rẹ̀ àbí gbogbo ẹni tó wà pẹ̀lú kú nígbà tó ń ṣe tó wà nínú hiram òun náà wọ́n sì ṣe nígbà tó wà fẹ́ sí. ok wọ́n nípa lánàá àṣàlàyé arákùnrin tí anẹ́sọ̀lá àìsànlẹ̀ pátá nàbí wà lẹ́kọ́ ìdíjọ́ ti ṣe iṣẹ́ hajj tí nǹkan ọ̀gbọ́n rẹ̀ làmọ́lẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tarákùnrin ìpò anẹ́sọ̀lá àìsànlẹ̀ rẹ̀ àtúwọ̀ ara ni rẹ̀ ní ẹgbẹ́ sí ẹ̀sìn má gbórí rẹ̀ ẹ̀kúrí rẹ̀ ẹlẹ́sìn sí bákan náà ẹ má tuntun rà yìí sí dáa torí kọ́ ọ̀rọ̀ ọgbọ́n ìbéèrè tí wọ́n á béèrè pé sílẹ̀ ìdájọ́ arákùnrin òníkan ni àbí ìdájọ́ rẹ̀ gbòòrò ìdájọ́ rẹ̀ gbòòrò ìdájọ́ rẹ̀ gbòòrò kọ́dà kìí ṣe tó kú látara ìdájọ́ yìí tánàbí sọ làwọn olùwọ́ fi fi àṣẹ tí ń bá ń ṣiṣẹ́ ájì lọ kó gbọ́dọ̀ fi nǹkan kan borílẹ̀ tó lù lára orí rẹ̀ tí ọba ní nǹkan borílẹ̀ lù ọmọrẹ́ rà kò sí tó burú àmọ́ ní tí ọba láàṣìkò bẹ̀rẹ̀ láàṣìkò gbé sórí ládàbí ìfìlà àbí táwọn ìrìnà wáyé eléwòkọ̀tọ̀ bákan náà gbogbo ẹjọ́ bá sì kú nínú iṣẹ́ hajj ni wọ́n ti sòwò náà torí pé àwọn rẹ̀ kan pé ní ṣá àlá ọlọ́gbọ́n lẹ́jọ́ ọ̀gbẹ́ni àtẹ́yàmà lẹ́jọ́ ọ̀gbẹ́ ti síwájú nínú iṣẹ́ hajj rẹ̀ tó lẹ́kẹ́ ńlá ọgbà rẹ̀ kọ́lọ̀ ọgbà rẹ̀ misali a lokacin da aka stamfin nan akwai waɗanda suna a wani kwani ba shi ji wasu kwani ba a cikin kwalitin dawa sai ya ne ya zuwa da ba da ta fara yi kunje ya bi a zuwa wani tajar cewa a ita da total budget tí wọ́n ṣe nípa àwọn oúnjẹ àti ìdánwò pẹ̀lú one hundred and two thousand three hundred naira the sofa owó tó wọlé seventy thousand naira ah, spaghetti carton mẹ́ta àgbàdo abọ́ mẹ́jọ ah, ṣẹ́gáwà àbí gbèrò dásílẹ̀ ní abọ́ méjì ìní sofa tí ọ wọlé kọ́lọ̀ tó mọ̀kùn wà so kí jẹ́mọ́ tó gbé ẹ̀tùká dásílẹ̀ lọ́dọ̀ bọ́yá títí ó kéré jù títí parí ọ̀sẹ̀ تعبان لا لا تمام تعليم ولا ربع سنين ولا تعالى اللهم اقسم لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم